ajé ọba. àgbáyé akínyìn o Èémí inú gbogbo ènìyàn. The spirit of the man. A kì í pẹ́ ṣe ní àṣálẹ́ yìí. Thank you thank, thank you tonight. A wí pé ẹ ṣé fún oore àti àánú tí a rí gbà. Thank you for your mercy and grace we receive. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi fún wa. Thank you for the grace given to us. Olùẹ̀gbà ọpẹ́ wa. Accept our thanks Lord. A dúpẹ́ lórí gbogbo àwọn tó ń gbẹ́ wa nílé. Thank you for our listener in the house. A sọ pé ẹ ṣé fún iṣẹ́ agbára. Thank you for your mighty work. A dúpẹ́ fún àwọn ẹ̀rí èyí tí à ń gbọ́. Thank you for the testimony that we receive. A dúpẹ́ fún iṣẹ́ agbára inú ayé wa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 ọwọ́ yẹn lé orí ẹ. Place your hand on your head. Èyí ni mo wí lórúkọ Olúwa. This is what I say in the name of the Lord. Orí tó gbọ́wọ́ lé yìí. The head that you place your hand on. Láti wákàtí lọ. From now henceforth. Ìmọ̀ta dasán. The castle of enemy has been nullified. Ní orí rẹ. In your head. Èmi wí. I say. Gbogbo ìpinnu Sátánì. Every plan of enemy. Àti àwọn ọmọ ogun rẹ̀. And his warriors. Fún ọ. For you. Léyìí tó kù tọdún yóò parí. In the remaining of this year. Olúwa sọ dasán. The Lord will nullify him. Wà rí ìyanu. You will see miracle. Orí yẹn ò ní gbàbọ̀dé o. That head will not harbor evil. Jésù Olúwa wa. Jesus name our Lord. Kí la fi rán mi ṣọlá lẹ́yìn? What am I sent to you tonight? Ní àṣálẹ́ yìí. Tonight. A fi ohun tó lágbára rán mi sí. I've said something that is powerful to you. Bíba ìpinnu ọ̀tá jẹ́. Destroying the plan of enemy. Bíba ìpinnu ọ̀tá jẹ́. Destroying the plan of enemy. Ìpinnu wọn ó lágbára. their plans are very great. ẹ ìpinnu ọ̀tá. the enemy's plan. ó ó ní agbára púpọ̀. is very decision is very powerful. ẹ ìpinnu wọn. their decision. lórí ọ̀nìyàn. over man's life. ó burú jà. is very wicked. mo fẹ́ kó o máa ṣeré kan lálẹ́. I want you to know a secret tonight. bá a ti ń wọnú ọ̀rọ̀ àṣálẹ́ as you are going to tonight's word. wípé ọ̀pọ̀lọpọ̀ ní ìpinnu ọ̀tá. that there are many that enemy decision bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ní ìpinnu sátánì. and the enemy's decision there are many. lórí ayé ọmọ ènìyàn. over man's life. ǹjẹ́ mi wá dúró bí wòlíì ọlọ́run. I stand as a prophet of God. tó bá gbà pẹ̀lú mi lálẹ́. if you believe with me tonight. pé gbogbo ìpinnu ọ̀tá lórí ayé rẹ. and every decision of enemy over your life. lórúkọ Jésù Kristi Nazareth. in the name of Jesus Christ of Nazareth. mo so ìgbàgbọ́ mi papọ̀ mọ́ ti tiẹ̀. I join my faith with your own. mo ní ẹ̀jẹ̀ Jésù bàjẹ́ láti àṣálẹ̀ ni. the blood of Jesus nullifies from tonight. I'm talking about enemy decision. ìpinnu ọ̀tá lórí ènìyàn. the enemy decision over man's life. lórúkọ ọlọ́run àwọn ọmọ ogun. in the name of the lord god of hosts. láti àṣálẹ̀ ìlọ. from tonight henceforth. pàápàá jùlọ lórí ayé tiwọn tó ń gbọ́ mi. most especially over your life you that you are listening to. lórí ilé rẹ. over your house. lórí ọmọ rẹ. over your children. lórí aya rẹ over your wife. lórúkọ jésù kristi. in the name of Jesus Christ. kò ní jọmọ́ láti òní lọ. it will not come to pass from today. tí olúwa bá lè ṣí ojú ènìyàn. if the Lord can open one's eyes. láti rí ìpinnu ọ̀tá fún ayé ènìyàn. to see the decision of enemy for man's life. láti rí ìpinnu ọ̀tá fún lórí iṣẹ́ rẹ. to see the enemy decision over your work. láti rí ìpinnu ọ̀tá lórí ilé rẹ. to see the decision of enemy over your household. láti rí ìpinnu ọ̀tá lórí ètò ìṣúná rẹ. to see the decision of enemy over your finances. wàá mọ̀ mọ̀ pé ohun tó burú ni ọ̀tá ní you will know that enemy have a wicked plan for you. ẹ̀rù á tilẹ̀ bà ọ́. you might even be afraid. nítorí pé ìpinnu wọn jẹ́ ìpinnu búburú. because their decision is very wicked decision. mo fẹ́ kó jẹ́ ká wọnú bíbélì. I want us to examine Bible. tóra ní àwọn ọ̀pọ̀ ibi láti kà lásàlẹ̀ yìí. because we have many Bible references to read. mo dẹ̀ fẹ́ kó múra gan. and I want you to be serious. tóra gba àwọn àdúrà kan lálẹ́. because you are going to pray some prayer tonight. lẹ́yìn ọ̀rọ̀ ti àṣálẹ́. after tonight blessing. láti fi bà ìpinnu ọ̀tá jẹ́. destroy the decision of enemy. ẹ bá mi ka ìwé Jeremiah. the book of Jeremiah. orí kejìdínlógún. chapter eighteen. a ó ka ẹsẹ̀ kejìdínlógún yẹn from verse eighteen. sí ẹsẹ̀ kẹtàléní ogún. to twenty-three. kí ni bíbélì wí. nígbà náà ni wọ́n wí pé. nígbà náà ni wọ́n wí pé. wá ẹ jẹ́ kí a pinnu ìwà ibi sí Jeremiah. àà ẹ wá ẹ jẹ́ a pinnu ìwà ibi sí Jeremiah. nítorí òfin kì yóò ṣègbé lọ́wọ́ àlùfáà. tàbí ìgbìmọ̀ lọ́wọ́ ọlọ́gbọ́n. ó àwọn kan kóra jọpọ̀ wọ́n sì ní káwọn pinnu láti ṣe lòdì sí Jeremiah. There are some that they gather together that they want to plan against Jeremiah. Ẹ já gbọ́ ìpinnu wọn. Uh-huh. Tàbí ọ̀rọ̀ lọ́wọ́ wòlíì. Tàbí ọ̀rọ̀ lọ́wọ́ wòlíì. Ẹ wá. Ẹ wá. Ẹ jẹ́ kí a fi ahọ́n wa lù ú. Ẹ jẹ́ kí a fi ahọ́n wa lù Jeremiah. Kí a sì máa kíyèsí ohun kan nínú ọ̀rọ̀ rẹ̀. Gbogbo ẹni tí ń fi ahọ́n wọn lù ọ́. Everyone beating you with your phone. Olúwa lọ́wọ́ láyán láti àṣálẹ́ yìí lọ. The Lord said from tonight on láti àṣà olúwa lọ wọn ní ahọ́n. the lord turned their tongue against them tonight. láti àṣálẹ̀ ìlọ. from tonight onward. wọ́n ní ẹja fi ahọ́n wa lù. they said they want to beat him with their tongue. ó oh, ayé a máa fi ahọ́n wọn lù ni. the evil one beat with their tongue. ó lù ní ju ẹgbàá lọ. it beat more than Cain. ó pa ni ju idà lọ. and it killed more than sword. wọ́n ní ẹja pinnu ìwà ibi wa sí Jeremiah. they said let us plan against Jeremiah. bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ ìpinnu wọn. and they started their decision. látòrí ahọ́n wọn. from their tongue. ẹ bá mi kà á. kíyèsí kíyèsí mi olúwa tí o sì gbọ́ ohun tí wọ́n ní tí o sì gbọ́ àwọn tí ní mi lára. a lè fi ibi sọ rere a lè fi ibi san rere. nítorí wọ́n ti wá fún ìhó ẹ̀mí mi. wọ́n ti wá ihò fún ẹ̀mí mi. nítorí wọ́n ti wá ihò fún ẹ̀mí mi. wọ́n ti gbé mi ti dúró níwájú rẹ láti sọ rere nípa tiwọn. Jeremáyà pariwo sí Olúwa. àti láti yí ìbínú rẹ kúrò lọ́dọ̀ wọn. nítorí náà fi àwọn ọmọ wọn fún ìyàn. kí o sì fi idà pa wọ́n. jẹ́ kí àyà wọn kí ó di aláìlọ́mọ. jẹ́ kí àyà wọn di aláìlọ́mọ. àti opó. kí a sì fi ìkà àwọn ọkùnrin wọn jẹ́ kí a fi idà pa àwọn ọ̀dọ́mọdé wọn lé ogun jẹ́ kí a gbọ́ jẹ́ kí a gbọ́ igbe láti ilé wọn nígbà tí ìwọ bá mú ẹgbẹ́ kan wọn wá lójijì sórí wọn nítorí wọn nítorí wọ́n ti wa ihò láti mú mi. wọ́n ti wa ihò láti mú Jeremiah. wọ́n sì dẹ okùn fún ẹsẹ̀ mi. wọ́n wá dẹ okùn sílẹ̀ gbẹ́ gbogbo àwọn tó pinnu láti wa ihò sílẹ̀ fún ọ láti dẹ okùn fún ọ ní èyí tó kù tó fi parí. everyone that dey plan to dig hole for you in the remaining days of this year. gbogbo àwọn tó ti pinnu láti wa ihò sílẹ̀ fún ọ. those that they have planned to dig hole for you. gbogbo àwọn tó ti pinnu láti dẹ okùn wọn mú. those that they have planned to dig hole for you. Olúwa ó yí ìpinnu wọn lé wọn lórí. the Lord will turn against their plan over them. Jeremiah mọ̀ pé ìpinnu àwọn ènìyàn yìí bí ibi Jeremiah know that the decision of these people are wicked. Ó mọ̀ pé èrò wọn ibi He know that their thought is bad. Mo fẹ́ kó o mọ̀ pé èrò ènìyàn burú jinlẹ̀. I want you to know that the thought of man is so wicked. Ọkàn ènìyàn jẹ́ burú jà. The soul of man is so wicked. Bíbélì pé ta ló lè mọ̀. Bible said who can know it. Tó bá ka ìwé Jeremiah orí kẹsàn-án. If you read the book of Jeremiah chapter nine. Láti ẹsẹ̀ ìkẹrin rẹ̀. From verse four. Ni Bíbélì ti ń jẹ́ kó yé mi nípa èrò ọkàn ènìyàn. Bible made me to understand about man's thought. Ẹ jẹ́ ká tilẹ̀ ka orí karùn-ún ẹsẹ̀ kẹrìndínlógún. let's read chapter five verse eighteen ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n twenty six. chapter five verse twenty six. kí ni bíbélì wí. nítorí láàárín ènìyàn mi ni a rí ẹni ìkà. láàárín àwọn ènìyàn mi la ti rí ènìyàn ìkà. wọ́n wá wọ́n wá káàkiri. bí bíba ẹni tí ń de ẹyẹ. wọ́n wá káàkiri bí bíba de ẹyẹ. wọ́n de okùn wọn mú ènìyàn. wọ́n de okùn wọn mú ènìyàn. bíbélì wí pé. bible says. láàárín àwọn ènìyàn mi la ti rí ènìyàn ìkà. that among my people I found the wicked one. ǹjọ́ mọ̀ pé pé àwọn ènìyàn kan ìkà wà káàkiri. do you know that we have wicked one all about. ọkàn wọn burú jà. their soul is so bad. ewu ń bẹ ní ọwọ́ wọn. there is danger in their hands. èrò wọn ibi ni. their thought is evil. iṣẹ́ ọwọ́ wọn ibi ni. their work is evil. wọn ò ní èrò rere. they don't have a good thought. ìpinnu wọn lágbára. their decision is so powerful. ìpinnu wọn jẹ́ ibi. their decision is bad. láàárín àwọn ènìyàn mi. among my people. ǹjẹ́ o mọ̀ àwọn ẹbí ará rẹ. do you know among your relative and family. ó ní àwọn èèyàn mi tá a sọ yìí wá. that these people that we are talking about are. ní láàrin àwọn ará ilé rẹ. is not among your household. ní àwọn èèyàn ibi tá a sọ yìí wá. is this wicked people that we are talking they have. ní ọ̀pọ̀ láàrin àwọn ará ibi iṣẹ́ rẹ. do you know that among people that you are working together. ó ní àwọn èèyàn ibi tá a sọ yìí wá. is the wicked people that we are talking about láàrin àwọn ọ̀rẹ́ tó máa ń jókòó. among your friends that you sit together. ó ní àwọn èèyàn ibi tó ń tà sọ yìí wá. we have these evil people that we are talking about. wọ́n kún fún ibi. they are full of evil. they are full of evil. èrò wọn ibi. their thought is evil. ìpinnu ìpinnu wọn ibi ni. That decision is evil. Ǹjẹ́ o mọ̀ pé Káìnì? Do you know that Cain? Àti Abẹ́lì ọmọ bàbá kan ni wọ́n. And Abel, Abel they are siblings. Ọ ẹ̀jẹ̀ kan náà ni wọ́n. They are the same blood. Bẹ́ẹ̀ dẹ̀ ni Káìnì pinnu ní inú rẹ̀. And Cain plan in his own thought. Ó dẹ̀ pa Abẹ́lì. And he killed Abel. Ó ní nínú ìpinnu rẹ̀. The habit is in his thought. Ó dẹ̀ pa Abẹ́lì. And he killed Abel. Ohun gbogbo téèyàn bá ṣe. Everything man does. Ó jáde láti inú ìpinnu. Come out from his own decision. Ó ìpinnu wọn ibi ni. Their decision is evil torí pé wọ́n jẹ́ ọmọ ìyá rẹ kò ní ká má pa ọ́. because they are your siblings doesn't mean that they will not kill you. ọlọ́run ni ò tí ì gbà fún ẹ láti borí rẹ. it is only God that did not allow them to overcome you. wọ́n ní èrò ibi sí ọ. they have evil thoughts against you. gbọ́ mi dáadáa. listen to me very well. mo ń gbìyànjú àti ṣe ọ nílò. I'm trying to open your understanding. gẹ́gẹ́ bí ìwòlíì ọlọ́run. according to as a prophet of God. sọ́ọ́sì jẹ́ pé lójoojúmọ́ làwọn ní ìbápàdé pẹ̀lú àwọn ènìyàn lọ́tọ̀. that every day we have you meet people every day. bẹ́ẹ̀ dẹ̀ ni mo ti ní àwọn ìrírí and I have so many many experiences. mo ti rí àwọn tí wọ́n jẹ̀jẹ̀ ara wọn tí wọ́n ń wọn. I have some that they are of the same blood that they are still doing themselves. tó o bá jì ní ìrírí rí kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀. if he doesn't have the experience it doesn't mean that this one cannot be. ìpinnu wọn ibi ni. their thought is full of evil. àwọn tó o rò pé kó fún lóúnjẹ. those people that you say you can feed. àwọn yẹn ni wọ́n gé ọ lọ́wọ́ jẹ. they are the one that will behead your hand. àwọn tó o rò pé kó fún ní aṣọ. those that you are thinking to clothe them. àwọn gan ni wọ́n fẹ́ já ọ sí o. they are the one that want to make you to be naked. àwọn tí o jẹ wò pé kó yọ nínú ọ̀fìn. those that you say you want to bring them out of evil. àwọn gan náà pinnu láti tì ọ sí kòtò. they are the one that plan to put inside the hill. ayé mà burú o. the world is so wicked. ayé mà níkà o. the world is so wicked. àwọn tí wọ́n ronú pé kó gbà nínú ogun. those that you have good thoughts about them for you to deliver them from the battle. bí wọ́n ti tì ọ sógun tó ò ní lè jáde ni wọ́n ń wá. they will be thinking as that they are going to push you into the battle. ìpinnu wọn ibi bí. their thought is full of evil. àwọn ènìyàn yìí Jeremiah ní pé ǹjẹ́ rere a lè di ibi bí. these people Jeremiah said that can evil turn to good. torí èrò rẹ̀ sí àwọn èèyàn yìí ni rere. because his thought to these people is good. láti gbà wọ́n nínú ìbínú Olúwa. to deliver them from the anger of God. ṣùgbọ́n wọ́n ti ní ìpinnu ibi sí Jeremiah. but they have evil thought against Jeremiah. wọ́n ní sí wòlíì ọ̀la. they have it against the prophet of God. bí wọ́n ti ní sí Jeremiah náà ní sí wọ́n. as they have it against Jeremiah they have it also to you. bẹ́ẹ̀ náà ni wọ́n ní sí ọmọ rẹ̀. and also to your children. wọ́n ní sí ilé rẹ̀. Have it happened to your household. bọ́n gbogbo ti ṣe ń rí kò dùn mọ́ wọn. as everything is going smoothly they are not happy with it. bí kò sáà jábọ́ kò ṣubú kò kú. for you to pull down fall and die. bí o kò wá tọrọ lọ́wọ́ wọn. and for you to be begging from them. bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ló dáṣọ ọ̀rọ̀ wọn. and you are the one that cloth them. bẹ́ẹ̀ dẹ̀ ni wọ́n ní ó ṣetí láti gbaṣọ lára ẹ̀ láàrin ọjà. and they are ready to collect cloth from you in the market. Oh, láti dojú tì ọ́. To disgrace you. Bá a bá rírú ìrìnàjò bẹ́ẹ̀ nínú ayé rẹ. You see such journey in your life. Èmi wí bí wòlíì Ọlọ́run. I say it as a prophet of God. Bí Olúwa fi àánú gbà ọ́ nínú rẹ̀. That the Lord will deliver you by mercy. Olúwa bá ìpinnu ọ̀tá jẹ́ lórí mi. God nullified the plan of enemy over my life. ìpinnu ọ̀tá. the decision of enemy. ohun tí à ń ṣiṣẹ́ lé lórí lẹ́yìn. that's what we are working on tonight. kí ni ìpinnu ọ̀tá sí. what is the enemy decision. ǹjẹ́ o mọ̀ wípé. do you know that. àwọn kan pinnu. many they thought. wọ́n ní àwọn ò ní jẹ. they said they will not eat. àwọn ò ní mu. they will not títí tí àwọn fi pa Paul. until they kill Paul. nínú ìwé iṣẹ́ àwọn apostoli. in the book of Acts of Apostles. orí kẹtàléníogún. chapter twenty-three. láti ẹsẹ̀ kejìdínlógún sí ìkẹtàléní láti ẹsẹ̀ kejìlá sí ìkẹtàlá from twelve to thirteen. ibẹ̀ wá ti rí ìtàn tí mo sọ. that is where you are going to see the story I'm telling you. wọ́n tó ìwọ̀n ogójì ènìyàn. there are up to forty people. wọ́n láwọn ò ní jẹ. they said they were not going àwọn to eat. àwọn ò ní mu. not drink. àfi táwọn bá pa Paul. until they kill Paul. kí ni Paul ṣe fún wọn. what did Paul do for them. mo pàdé arábìnrin kan. I met a woman. ìbéèrè rẹ̀ nínú ẹkún rẹ̀ ni wípé. her question in her weeping was. kí nígbà tó wá sí ọ́fíìsì mi. when she came to my office. ẹ dákun dádì kí ni mo ṣe gan. dádì please what is my offence. kí ni mo ní ní gan. what did I have? mo lọ nílò láti ṣe nǹkan kan. I said you don't need to do anything. àwọn iṣẹ́ bàbá wọn tí èṣù ni wọ́n ń ṣe yẹn. the uh, they work, are doing their work. they are doing the work of their father. the tí, evil one. etí eh, èṣù. their enemy. etí eh, èṣù. enemy work. tí èṣù devil for the devil. ẹ ń ṣe bàbá wọn tí èṣù náà ṣe. they are doing the work of their head of their father which is devil. ẹ wọ́n ń retí láti gbé ìpinnu èṣù ti sátánì jáde. they are expecting to bring out the thought and decision of Satan. ọlọ́run nìkan ló ní ìpinnu rere fún ọ. it is only God that have good thoughts for you. ọlọ́run nìkan ló ní ìpinnu rere. it is only God that have a good thought for you. ǹjẹ́ o mọ̀ pé nínú iṣẹ́ inú Samuel kejì. do you know that in the book of second Samuel. orí kẹẹ̀ẹ́dógún chapter fifteen. ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n rẹ̀. verse thirty-one. dávidi pariwo. david shout. ó ní olúwa ò bá sọ ìmọ́tófẹ́lì di asán ní orí mi. the Lord of God the plan of Ahithophel over my life. ìyẹn ni pé Ahithophel ní ìpinnu búburú lórí ẹ̀. which means Ahithophel have a bad thought over him. ó ní bà ìmọ́tófẹ́l jẹ́. said nullify the counsel of Ahithophel. ìyẹn ni pé Ahithophel ní ìpinnu búburú. which means that Ahithophel have a bad thought. ta ni Ahithophel? who is Ahithophel? ó jẹ́ olùdámọ̀ràn dáfídì fúnra rẹ̀. he is David's counselor. ṣùgbọ́n lọ́jọ́ kan ló yí padà. but one day he turned. ẹni títí ń jẹ nínú oúnjẹ dáfídì títí mu nínú omi dáfídì. one that has been eating and feeding from David. ẹni títí ń bá a tọwọ́ bọ̀wọ́. the one that they have been eating together. ó wá yí padà láti sá absalomu ti ṣe ọmọ dáfídì lẹ́yìn. and he turned back to run to the absalom which is the son of David. ó wá lọ gba absalomu ní ìmọ̀ràn búburú lórí dáfídì. and he went and have a bad decision for. David ọba Aitofel. bẹ́ẹ̀ dàní Dáfídì mọ̀ pé ìmọ̀ Aitofeli burú jà. And David know that the thought of Aitofel is so wicked. ó oh, tó bá mọ tí olúwa tilẹ̀ fi tí ọba mọ tí bíbélì fi ìmọ̀ Aitofeli wé. If you know what Bible compares the plans of Aitofel. toró jẹ́ ọlọ́gbọ́n ènìyàn. Because he's a wise man. Dáfídì mọ̀ pé wàhálà wà. David know that there is problem. Dáfídì mọ̀ pé ogun wà. He know that there is battle. ooo. Oh. Ayé sọ ìmọ̀ Atófẹ́lì di asán. He said nullify the counsel of Ahithophel. Olúwa sọ ìmọ̀ àwọn èèyàn bí Atófẹ́lì dasán lórí ìwọ náà. The Lord will nullify the thoughts of people like Ahithophel in your life. Ẹ àwọn tí wọ́n yóò ní ìpinnu ibi. Those that they have evil thoughts. Ìpinnu wọn lágbára. Their thought is so powerful. Wọ́n á parapọ̀. They gather themselves together. Láti jáni to put someone down. láti rán ni lóko gbèsè. to send someone into debt. láti sọ ni dèrò ẹ̀yìn. to make someone to be backward. àwọn ènìyàn bíi Aitofeli. people like Aitofel. wọ́n kún fún iṣẹ́ agbára they are full of their power. wọ́n kún fún ìṣe ìka wọn. they are full of their wicked deeds. láti pani. to destroy. láti jí to steal. láti sọ ni mọ́lẹ̀. and to tie down. láti sọ ni sínú ìṣòro ayérayé. to put someone in everlasting problem. ògo ni fún ọlọ́run fún àánú rẹ̀. glory be to God for his mercy. fún oore ọ̀fẹ́ rẹ̀. for his grace. fún ààbò rẹ̀. for his protection. fún ìwòsàn rẹ̀. for his healing. fún agbára rẹ̀. for his power. ẹni tí ò jẹ́ ká ti ṣubú sí ọwọ́ ọ̀tá. the one that did not allow us to be to fall into the heavy hands. ẹni tí ó fi àánú gbà wá ní ọwọ́ wọn. the one that delivers us by mercy. nígbà tá a bá tilẹ̀ ṣubú sí ọwọ́ wọn. by the time that we suppose to have fallen into their hands. ẹni tó sọ ìmọ̀ wọn di asán. the one that nullifies their plan ọlọ́run yẹn ni mò ń sọ nípa rẹ̀. it is that God I'm talking about. ó fẹ́ gbà ìwọ náà. he want to deliver you also. láti inú láwọ̀ ìpinnu ọ̀tá. from the decision of enemy. yóò ọdún tí ń parí lọ yìí. as the year is running to an end. ǹjọ́ mọ̀ pé ọ̀tá ní ìpinnu kan. do you know that enemy have a thought. ó ní ní ìpinnu fún ọ ní ìkànnì. and what they have in for you I don't know. ṣùgbọ́n mo mọ̀ pé ibi ni. but I know it is of evil. lórí bíbélì jẹ́ kó yé mi. because bible made me to understand. pé gbogbo èrò iná ènìyàn ibi ni. that the thought of man is evil. ibi ni èrò nu wọn. is evil. ibi ni èrò nu wọn. their thought is evil. ìwọ náà ni kò mọ̀ wá sùn. it is you that you don't sleep. ní àkókò bí òpin ọdún bí irú eléyìí. but for the time like this. wà á dìde láti bá ìpinnu ọ̀tá jẹ́. you will stand up to destroy the decision of enemy. yóò bá bá ìpinnu wọn jẹ́. do not destroy their decision. tí ìpinnu wọn bá fi lè ṣẹ. and if their decision come to ewu ni o. it is danger. ọ̀rọ̀ rẹ kò gba ẹkún. their word is not meant for you to cry. ọ̀rọ̀ ńlá kò gbá òṣè. it's not crying that you need now. kì bọ́ọ̀ ṣe ń kárí bọ́nú yìí. it's not how you are crying and you are sobbing. ohun tó ọ̀rọ̀ rẹ gbà náà ni pé kó dìde. what you need is to rise up. kó bá ìmọ̀ta jẹ́. and destroy the decision of enemy. kó pariwo bí Dávidi ti pariwo. you shout as David shouted. pé kó bá ìmọ̀ta jẹ́. that you should destroy the decision of enemy. ìmọ̀ àwọn èèyàn bí Aitofeli. the decision of people like Aitofeli. oh Ọlọ́run nìkan ló ní ìpinnu rere fún ọ. it's God that have a good thought for you. ọ̀tá ò ní ìpinnu rere fún ọ. enemy doesn't have a good decision for for you. ó oh, gbogbo àwọn tó pinnu ibi sí ọ. everyone that dey plan evil against you. lórúkọ Jésù lólúwa ó bà ìpinnu wọn jẹ́ lórí ayé rẹ. in the name of the Lord the Lord will destroy their plan over your life. ǹjẹ́ o mọ̀ pé Olúwa gan bà ìpinnu Sátánì. do you know that God even destroyed the decision of Satan? torí Sátánì ti gbìmọ̀ láti gbé ìtẹ́ rẹ̀ ga ti Ọlọ́run. because Satan has planned to make his son to be greater than that of God. Olúwa ló sọ ìmọ̀ rẹ̀ di asán. it is God that nullifies his plan. bó ti ń rò láti gbé ìtẹ́ rẹ̀ ga ti Ọlọ́run lọ. as he was thinking to exalt his throne than God's own. lólúwa sọ ìmọ̀ rẹ̀ di asán. Lord nullifies plans. plan. Olúwa ó sọ náà di asán. The Lord will nullify their plans over you. Mo kà nínú ìwé iṣẹ́ àpòsólì orí kejì. I read it in the book of Acts of Apostles chapter twelve. Ẹ bá mi ṣí Bíbélì the book of Acts of Apostle, orí kejìlá. chapter twelve. ẹsẹ̀ ìkọkànlá rẹ̀. verse eleven. kí ni bíbélì wí. nígbà tí ojú pétérù sì wálẹ̀. nígbà tí ojú pétérù ju wálẹ̀ tó jáde kó nu túbú. ó ní nígbà yìí ni mo tó ń mọ̀ ní tòótọ́ pé. nígbà yìí ni mo tó ń mọ̀ ní tòótọ́ pé. olúwa rángẹ́lì rẹ̀. olúwa rángẹ́lì rẹ̀. ó sì gbà mí lọ́wọ́ ẹ́rọ́dù. ó wá gbà lọ́wọ́ ẹ́rọ́dù. àti gbogbo ìrètí àwọn ènìyàn jù. ó wá gbà lọ́wọ́ ìrètí àwọn jù jọ́ mọ̀ pé you know that enemy expecting something over your life. dá ẹ pétérù mọ̀ wípé àwọn Júù ń retí nǹkan kan lọ́wọ́ rẹ̀ lórí rẹ̀. Peter knew that the Jews are expecting something from him. Ó ló gbà mí. He said he deliver me. Kúrò lọ́wọ́ ìrètí àwọn Júù. From the expectation of the Jews. Nítorí pé wọ́n ń retí ọjọ́ tí wọ́n bẹ orí rẹ̀. Because they are expecting the day that they will be headed in. Oh, wọ́n ń retí ọjọ́ tí wọ́n pa òun náà. They are expecting the day that they will kill him. Ló gbà àwọn tó retí ọjọ́ kú rẹ̀. Everyone that they are expecting the day of your death. Àwọn èèyàn bíi Amani. People like Haman. Ló gbà àwọn èèyàn bíi ọ̀tá. People like enemy. Tí wọ́n retí ọjọ́ ìṣubú rẹ. that they are expecting the day you fall down. tí wọ́n retí ọjọ́ ìparun rẹ. they are expecting the day of your destruction. tí wọ́n retí ọjọ́ tí wọ́n fi ọ́ sí. they are expecting the day that you be disgraced. tí wọ́n retí ọjọ́ ẹlẹ́yà rẹ. they are expecting the day that you be disgraced. lórúkọ Jésù wọn ò retí rẹ lásán. in the name of the Lord they will expect it in vain. nítorí pé ọjọ́ náà ò ní wáyé. because that day will not come. ọjọ́ wo lọ̀tá ń retí lórí ayé rẹ. which day is enemy expecting over your life. ìpinnu which decision did they have against you. which plan did they have towards you. I bring a good this for you tonight. nítorí pé ọlọ́run fẹ́ ṣetán láti gbà. because God is ready to deliver you. òun ló mọ èrò nù wọn. is the one that know their thought. àwọn tó ń rẹ́rìn-ín sí ni mò ń sọ báyìí. it's those people that you are laughing together. bóyá ọjà ìrònú àti fún wọn lówó lówó lọ́wọ́ yìí. maybe you are even expecting to give them money. òun retí tó fẹ́ fún wọn láti fi sọdún báyìí. you are planning what to give them to do retí bó ṣe fẹ́ bá wọn parí ilé wọn báyìí. you are expecting how you finish their. retí bó ṣe fẹ́ fọmọ wọn ní owó iléèwé báyìí. expecting how you will give their children school fees. ṣùgbọ́n ìpinnu wọn ibi ni sí. but their thought is evil. tá bá rírọ àwọn èèyàn bẹ́ẹ̀ ní ìrìnàjò rẹ. you see such people in your journey. olúwa ó tú àṣírí wọn. the lord will reveal their secret. kó tó pẹ́ jù fún ọ. before it comes to an end. yóò wá bà ìmọ̀ wọn jẹ́. and they will destroy their plan. yóò wá yí ìpinnu wọn lé wọn lórí. and will turn their plan against them. ọ̀nà àbáyọ rèé o. this is the solution. kó o ní Kristi Jésù nù ayé rẹ. Christ Jesus in your life torí Jésù Kristi ni ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro. because Jesus is the solution to all problems. ẹni tó mọ èrò inú ènìyàn. the one that knows the thought of man. ẹni tó yí ìpinnu àwọn ọ̀tá Jeremiah padà. the one that turned against the plan of the enemy of Jeremiah. tó yí ilé wọn lórí. that he turned it against them. Ọlọ́run yẹn náà ni mò ń sọ nípa ẹ̀. that God I'm talking about. ẹni tó fi Jésù Kristi ránṣẹ́ sí wa. the one that sent Jesus Christ to us. láti gbà wá là. to save us. Jésù yẹn náà ni it is that Jesus. orúkọ yẹn la fi lábẹ́ ọ̀run. it is that name that has been set under heaven. kò mìíràn mọ́. there is no other name again. ìwọ jẹ́wọ́ rẹ̀ ní olúwa tó lùgbàlà rẹ̀. you have him as your lord and your savior. mo jẹ́ kí ọ kú oríire lálẹ́ yìí. and I congratulate you torí ìyẹn ni ìpinnu àkọ́kọ́. because that is the first decision. tó kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀. you live that same way. kó gbé ayé rẹ̀ nínú Kristi. and you live your life in Christ. ìgbésẹ̀ kejì rèé o. second step. wàá dìde bí akọni. you will rise as a strong man. láti bà ìmọ̀ wọn jẹ́. to destroy their position. wọ́n náà wàá pariwo. you too you will shout. o gbọ́n tí ìwé Àìsáyà wí. you listen to what a the book of Isaiah said. Orí kẹjọ. Chapter eight. Wọ́n ní mo fẹ́ kẹ́ bá mi kà. That is where we want to read. Ẹ bá mi kà láti ẹsẹ̀ ìkẹsàn rẹ̀. From verse nine. Ẹ kó ara yín jọ. Ẹ kó ara yín jọ. Ẹ̀yin ènìyàn. A ó sì fọ yín tútú. A ó sì fọ yín tútú. Ẹ sì fi etí sílẹ̀. Ẹ fetí sílẹ̀. Gbogbo ẹ̀yin ará ilẹ̀ jìnnàjìnnà. Ẹ̀yin ará ilẹ̀ jíjìnnà ẹ di ara yín ní àmùrè. ẹ di ara yín ní àmùrè. a ó sì fọ yín tútú. a ó sì fọ yín tútú. ẹ di ara yín ní àmùrè. ẹ di ara yín ní àmùrè. a ó sì fọ yín tútú. ó ní a ó sì fọ yín tútú. ẹ gbìmọ̀ pọ̀. ó wá ní kí wọ́n gbìmọ̀ pọ̀. yóò sì di asán. wọ́n yóò sì di asán. ẹ sọ̀rọ̀ náà. ẹ sọ̀rọ̀ náà. yóò sì dúró. nítorí pé ọlọ́run wà pẹ̀lú wa. nítorí pé ọlọ́run wà pẹ̀lú wa. ẹ bá mi ka ẹsẹ̀ ìkọkànlé ẹsẹ̀ kejìlá rẹ̀ ẹ má ṣe pè gbogbo èyí ní ìmùlẹ̀. ẹ má ṣe pè yí ní ìmùlẹ̀. tí àwọn ènìyàn ti pè ní ìmùlẹ̀. Uh-huh. bẹ́ẹ̀ ni ẹ má ṣe bẹ̀rù ìbẹ̀rù wọn. Uh-huh. ẹ má sì ṣe fòyà. má ṣe fòyà wọn. that you should not be fear. má ṣe bẹ̀rù wọn. don't fear them. ìwọ kan dìde. you just rise up. jí lójú oorun rẹ. rise from your feet. ó ní ẹ má ṣe pè yí ní ìmùlẹ̀. you say don't call this one. èyí tí ayé ń pè ní ìmùlẹ̀. in which the one called the covenant. nítorí pé ó ti ní wọn èrò wọn ò di asán. because their plan will be nullified. ìwé Àìsáyà orí keje ẹsẹ̀ keje seven verse ó ní jehova olúwa wí pé. ṣé jehova the lord said. ìmọ̀ náà kì yóò dúró. that that shall not hold. bẹ́ẹ̀ ni kì yóò wá sí ìmúṣẹ. and it will not come to pass. ìmọ̀ wọn ò lè ṣẹ. that the decision will not come to pass. ó nílò láti jí. you need to rise up. láti bà ìmọ̀ wọn jẹ́. to destroy their plan. bí kò ṣiṣẹ́ lọ́dún kan ọmọ rere ni. for you to work this year and you did not see profit. bí kò ṣiṣẹ́ kan ọmọ rere. as for you to work and you did not see profit. wọ́n tún retí jọ́tọ̀ pé àwọn. they are expecting the day you call them. pé ohun gbogbo ò rí bó ti yẹ kó rí. that everything is not going smooth. wọ́n retí jọ́tọ̀ pé àwọn expecting the day you call them. pé ìgbéyàwó yẹn ò bọ́ sí. that that marriage did not hold a day. pé iṣẹ́ yẹn tó ti bọ́ lọ́wọ́ rẹ. that that work you have missed it again. wọ́n retí jọ́tọ̀ pé àwọn. they expecting the day you call them. pé àìsàn yẹn tó ti bẹ̀rẹ̀. and that sickness has started again. ṣùgbọ́n olúwa ti ń bẹ tẹ́ mẹ́rẹ̀mẹ́. the Lord live and his spirit live. ìpinnu wọ̀nyí. their their decision. kò ní ṣẹ. shall not come to pass. bẹ́ẹ̀ dẹ̀ lólúwa yìí lé wọn lórí. and the Lord will turn it against them. a ó wọnú àdúrà. we go into prayer. mo fẹ́ kó gbàdúrà I want to pray tonight. àdúrà wa ò pọ̀ we don't have many prayers tonight. mo fẹ́ kó ké bí mo ti I want to shout as I wàá pọ orúkọ Jésù dáadáa. call the name of Jesus very well. wàá kígbe. you will shout. gbogbo ìpinnu ọ̀tá. every decision of heaven. lórí ayé mi. over my life. olúwa sọ di asán. God will nullify me. ní orúkọ Jésù. in the name of Jesus. wàá pọ orúkọ Jésù yẹn dáadáa. you call the name of Jesus very well. gbogbo ìpinnu ọ̀tá. every decision of lórí ayé mi. over my life. gbogbo ìpinnu ọ̀tá. all the decision of heaven. lórí ilé mi. over my house. lórí ọmọ mi. over my children. lórí àgọ́ ara mi. over my lórí ìlera mi olúwa sọ di oh, asán olúwa sọ di oh, asán olúwa sọ di oh, asán wá kígbe orúkọ jésù gbogbo ọjọ́ tí ọ̀tá ń wọ̀nà fún lórí ayé mi olúwa má jẹ́ wá sí ìmúṣẹ gbogbo ọjọ́ tí ọ̀tá ń wọ̀nà fún lórí ayé mi olúwa má jẹ́ wá sí ìmúṣẹ má jẹ́ kí ọjọ́ náà wá sí ìmúṣẹ wá kígbe orúkọ jésù call the name of Jesus. Gbogbo májẹ̀mú òkùnkàn. Every evil covenant. Lórí ayé mi. Over my life. Olúwa bá mi sọ di asán. Oh Lord nullify it. Olúwa bá mi sọ di asán. Oh Lord nullify it. Ó oh, kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Agbá tó tó láti láti láti gbà mí nínú ogun. The power that is enough to save me from party. Èyí tí ìpinnu ọ̀tá jù mí sí. In which the decision of enemy has given me. Olúwa rán sínú ayé mi lálẹ́ yìí. God send it into my life tonight. Olúwa rán sínú ayé mi lálẹ́ yìí. Send it into my life tonight. Olúwa rán sínú ayé mi lálẹ́ yìí wàá kígbe olúwa má gbà fún èṣù oh láti ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ mi olúwa má gbà fún ọ̀tá láti ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ mi lẹ́yìn tó kù tọ́dún yóò parí olúwa má gbà fún ọ̀tá oh láti ṣàṣeyọrí lórí ọ̀rọ̀ mi wàá kígbe orúkọ Jésù dáadáa gbogbo àwọn tó kóra jọ pọ̀ lòdì sí mi lórúkọ bàbá tí ọmọ tí ẹ̀mí mímọ́ the Lord Father, Son, and Holy Spirit. Olúwa fi kú tú wọn ká. Olúwa scatter them by death. Gbogbo ẹni tó gbogbo àwọn tó kóra jọ pọ̀ lòdì sí mi. Everyone that they associate themselves again. me. Olúwa fi kú tú wọn ká. Scatter them with death. Wàá kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Gbogbo irinṣẹ́ ogun. Every free instrument of battle. tí ọ̀tá kójọ nítorí ọ̀rọ̀ mi. that the enemy have gathered because of me. olúwa dáná sun. all Lord set fire on me. olúwa dáná sun. set fire on me. gbogbo ẹni tó lọ múra ogun. everyone that prepare for battle. nítorí ọ̀rọ̀ mi. because of my case. lórúkọ jésù kristi násárẹ́tì. the name of jesus christ of nazareth. olúwa ṣekú parú ẹni bẹ́ẹ̀. oh lord let those people die. gbogbo ẹni tó lọ múra ogun. everyone that they went and gathered themselves there. nítorí ọ̀rọ̀ mi. over my case. olúwa ṣekú parú ẹni bẹ́ẹ̀. oh lord let them die. wàá kí gbé orúkọ jésù. call the name of jesus. gbogbo ẹni tí ń fi inú bá mi jà. everyone fighting me with stomach. gbogbo ẹni tí fi inú bá mi jà. everyone fighting me with stomach. olúwa fi inú rún parú ẹni bẹ́ẹ̀. God kill them with stomach ache. olúwa fi inú rún parú ẹni bẹ́ẹ̀. kill them with stomach ache. wàá porúkọ Jésù dáadáa. in the name of Jesus we pray. wàá kígbe ẹni tó lọ gbàgbára òkùnkùn láti bà tèmi jẹ́. the one that go and receive power to destroy my life. lórúkọ Jésù Kristi Násárẹ́tì. in the name of Jesus Christ of Nazareth. jẹ́ kí agbára rẹ̀ ó ṣekú pa. that is power killing. olúwa jẹ́ kí agbára rẹ̀ ó ṣekú oh pa. oh Lord that is power killing. gbogbo ẹni tó lọ gbàgbára òkùnkùn. everyone one that went to receive you láti bà tèmi jẹ́ láyé destroy me láti ṣekú pa mí kill me Olúwa jẹ́ kó fi agbára ṣekú para rẹ̀ let that power kill him by himself jẹ́ kí ìmọ̀tá mi ó yí lé wọn lórí let the plan of my enemy come against them Olúwa jẹ́ kí tàwọn ọ̀tá mi ó yí lé wọn lórí let the plan of enemy come against them jẹ́ kí ìpinnu àwọn ọ̀tá mi ó yí wọn lórí let their decision turn against them ìkórìtà tí ọ̀tá dúró sí dèmí the junction that enemy waited for me Olúwa fi iná labẹ̀ kọjá Olúwa pass through it with fire Olúwa fi iná labẹ̀ kọjá pass through it with fire wàá pariwo you will shout Olúwa tú àṣírí ọ̀tá lórí ayé mi. all Lord disgrace the enemy in my life. expose expose the enemy in my life. Olúwa tú àṣírí ọ̀tá lórí ọ̀rọ̀ ayé mi. expose the secret of enemy over my life. Olúwa tú àṣírí ọ̀tá lórí ọ̀rọ̀ ayé mi. expose the enemy over my life. dá eléyìí dáadáa. pray this one very well. mo fẹ́ kó gba méjèèjì dáadáa. I want you to pray it very well. wàá pọ orúkọ Jésù dáadáa. call the name of Jesus very well. gbogbo ẹni tá a jọ ń sùn tá a jọ ń jí. everyone that will sleep and wake up together. gbogbo ẹni tó jẹ́ ẹ̀jẹ̀ mi. everyone that is my blood. ẹni tó jẹ́ mọ̀lẹ́bí mi. everyone that is my relative. títún rìnrìn ogun lórí ayé mi. that is journey you have battled over my life. títún retí ọjọ́ ibi mi. that is expecting the day of my evil. ó yá olúwa. oh lord fi ẹ̀mí rẹ ṣòfò dànù. waste his life. olúwa fi ẹ̀mí rẹ ṣòfò oh, dànù. olúwa waste his life. olúwa fi ẹ̀mí rẹ ṣòfò oh, dànù. olúwa waste his life. olúwa fi ẹ̀mí rẹ ṣòfò dànù. waste his life. wàá porúkọ Jésù dáadáa. for the name of Jesus Christ. gbogbo ẹni tó súnmọ́ mi bíi sọ̀rùn. everyone that is very close to me. títún fi ogún jà mí. that is waging war against me. lórúkọ Jésù Kristi Násárẹ́tì. in the name of Jesus Christ of Nazareth. lórúkọ bàbá tí ọmọ tí in the name of the Father Son and Holy Spirit. olúwa já tilẹ̀. Oh, Lord pull him down. everyone close to me. that is waging war against me dànù. oh lord let him die. olùkọ́ ti kú jábọ́. oh lord pull him with death. wàá máa gba àdúrà yẹn. pray the prayer. lórúkọ jésù yóò dẹ̀ dára fún ọ. in the name of jesus it shall be well with you. mo wí lórúkọ olúwa. i say in the name of the lord. gbogbo ẹni tó pinnu ibi lórí ọ̀rọ̀ ayé rẹ. everyone that have even planned over your life. ìmọ̀ wọn daṣẹ́ láti òní lọ. their plan has been nullified from today. láti wákàtí ìlọ. from now henceforth. kó bọ́ lọ́wọ́ ogun ìpinnu àwọn èèyàn búburú. free from the evil plan. gbogbo àwọn tó gbèrò rẹ̀. everyone that cancel together. ìpinnu wọn kó yílé wọn over them. kí wọ́n tó gbèrò bring out their evil thoughts ìṣẹ̀lẹ̀ yẹn kó ṣẹlẹ̀ nínú ayé wọn. will happen in their life. Lórúkọ Jésù kí ìwọ bọ́ lọ́wọ́ ogun. name of Jesus you are free from Lórúkọ Jésù kan di aṣẹ́gun. You are conqueror. Nínú ogun tá ti jù ọ́ sí ti pẹ́. that you have been drawn into. Lórúkọ Jésù Olúwa kó fà ọ́ jáde kó mẹ́. The will make you to come out. Wàá dẹ̀ yin Ọlọ́run. You will praise God. Ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù. Wàá pè mí fún ẹ̀rí àdúrà yìí o. Jésù Olúwa wa. Jesus our Lord. Gbọ́ bó bá ní oore ọ̀fẹ́. If you have grace. Láti ṣe àdúrà yìí to observe this prayer. gẹ́gẹ́ bí àkànṣe fún ọjọ́ bíi mélòó kan. for special prayer for some days. ó lè pè mí. you can call me. fún àwọn kókó àdúrà. for the prayer points. àti àwọn ẹsẹ̀ bíbélì. and the bible reference. láti fi kún èyí tí mo ti pè fún ọ yẹn. to add to the one that I've conduct for you. láti fi ja ìjà ẹ̀mí yìí. and to fight this spiritual battle. lórúkọ Jésù yóò dẹ̀ dára fún ọ. the name of Jesus it shall be well with you. ó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. we zero eight zero. six eight. two five. seven eight. nine one. nine zero eight zero. six eight. two five. seven eight. nine one. nine tàbí kó connect mi lórí WhatsApp. connect me on WhatsApp. pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn bákan náà. with that same line. lórúkọ Jésù yóò dẹ̀ dára fún ọ. Jesus name shall be well with you. ẹni tó wà nídìí ọ̀rọ̀ rẹ. the one behind your case. olùwọ́ tù tú láṣìírí láìpẹ́ yìí. the Lord will expose kó tó tó ọjọ́ méje. before seven days. bí wòlíì ni mo wí. I speak as a prophet. kí oṣù tó wúwọ̀ lọ tó parí. before the end of this month. olúwa tú láṣìírí. the Lord exposing. lórúkọ Jésù wàá bọ́ lọ́wọ́ ogun rẹ̀. the name of Jesus will be free. ó lè ṣàwárí wa lórí YouTube. you can search us on YouTube. fún àwọn àkànṣe àdúrà. for special prayer. àti àwọn ọ̀rọ̀ Ọlọ́run. and the word of God. bí irú eléyìí. like this. àwọn wàdúrà ìtúsílẹ̀. the prayer of deliverance. ó wà lórí YouTube wa. you have it on our YouTube. prophet Ṣẹ́gun Adéníran. you subscribe and search with prophet Ṣẹ́gun Adéníran. ó ní wàá fi ṣàwárí wa lórí YouTube. search us on YouTube. wàá dẹ̀ rí àwọn kókó àdúrà wa. and you see our prayer point. bá a ti ń gba ẹ̀rí ojoojúmọ́. as you are receiving the daily testimony. ìwọ náà dẹ̀ ní ẹ̀rí o. so we have testimony. lórúkọ Jésù ti dára fún ọ. the name of God is well. mo fẹ́ kó o ṣe nǹkan kan bákan náà. I want you to do something also. kó o a message yìí. you share this message. pẹ̀lú àwọn ènìyàn. with people. bóyá àwọn ènìyàn rẹ your people. bóyá lórí whatsapp ni bóyá lórí facebook ni bóyá lórí instagram ni mo kó send ẹ̀ sí wọn lórúkọ jésù yóò dẹ̀ dára fún ọ bó o ti ń ṣe bẹ́ẹ̀ wà á pè mí fún ẹ̀rí lórúkọ jésù kristi jésù lolúwa amen. amen.